النبي محمد صلى الله عليه وسلم abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́hún kó ṣàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábì ànábì àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ tafsiru wa. nínú ìjòkó yìí wọn ń tẹ̀síwájú aya yìí tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni aya ẹlẹ́ẹ̀karùndínlọ́gbọ̀n ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n nù suratul baqara qawluhu ta'ala wa bashiril ladhina amanu wa amilu salihat. أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون olúwa wa ó ń sọ nínú àyà yìí lẹ́yìn tí ó ti sọ nínú àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún ìkejìlélógún ìkẹtàlélógún àti ìkẹrìnlélógún tọ́lá fi ń pa gbogbo àwọn ènìyàn láṣẹ múmìnì wọn kèfèrí wọn àti mọ̀nàfíkì wọn ìpè kí àsìn ọlọ́run ọba tọ́lọ́wọ́n bá bá sì dá àwọn kèfèrí lágara wípé ní wọn ò lè mú ááyà kan àbí súrà kan àbí odidi alukurani wọn ò lè mú wá ọlọ́run bá wa ń fún àwọn ọmọ ènìyàn ní ìró ọlọ́run pa anabi muhammad sallallahu alayhi wa sallam wípé kó fún àwọn ọmọ ènìyàn ní ìró ìdùnnú àwọn tí wọ́n ń jàǹfààní ìró yìí ìran èèyàn méjì ìran èèyàn kan tó ní àwọn ìròyìn tó ń bọ̀ yìí ni <clears throat> olúwa wa wàbáṣírí lẹ́dín àmánú wa amílù sọ́ọ̀lì háàtì ìrẹ́ oúnjẹ ọlọ́run ọba fún àwọn mùmìnì nírò dùnú <clears throat> àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ al-iman wa amílù asọ́ọ̀lì háàtì tí wọ́n sì ṣe iṣẹ́ dáadáa anna lahum jannatin tajri min tahti al-anhar ìpè ọlọ́run ọba ó san wọ́n ní ẹ̀san pẹ̀lú ọgbà àwọn ọgbà àwọn ọgbà oko ọgbà àlùjànnà tí àwọn akérèmọdò àbàtà ń sàn lábẹ́ rẹ̀ nínú ọgbà àlùjànnà yìí kullama ruziqu minha min thamara. gbogbo ìgbà tí wọn bá ti ń gbé jíjẹ mímu wá oríṣiríṣi èso tí ó máa jẹ́ àdìsíkí fún wọn tí ó máa jẹ́ provision fún wọn bí gbé kan lọ nìkan ó máa dé débi wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n máa sọ wípé ní ǹjẹ́ rú tẹ̀ka tí wọ́n gbé wá náà kọ́ yìí rí. walakin wa utu bihi mutashabihan kì í ṣe irú kan náà wọ́n jọra wọn ni mutashabihan wọ́n jọra wọn. walahum fiha azwaju mutahhara nínú láàdá àti ẹ̀san tọ́lọ́wọ́ tún san wọ́n ní ọgbà àlìjánná náà ní wípé ni wọ́n ó máa ní pátínà wọn ó máa ní ọkọ ẹnìkejì wọn tí ó máa jẹ ọkọ wọn ó sì máa ní ẹnìkejì wọn tí ó máa jẹ aya wọn wa hum fiha khalidun nínú ọgbà àlìjánà yìí wọn ò máa bẹ lọ ń bẹ lọ gbére pẹ̀lú ògo tuntun ọlọ́wọ́n bá pẹ̀lú yọ̀ǹda rẹ̀ atabshir wa bashir ti máa sọ wípé ní irúgbóná yìí náà bashara yabshiru onífín ìlú sòláfì rẹ̀ ọmọ ń wá látara bíṣọ̀rọ̀ ni pé kí kí nǹkan ó kí nǹkan ó open kó là tí èdè lábáwá fẹ́ sọ wípé ní fún àwọn nìyí ní ìró ìdùnnú ẹ̀rí pé fún ní ìró ìdùnnú iwájú rẹ̀ ó white yóò bright yóò bá tí nǹkan bá là. tó tutù tó kúùlù so níbẹ̀ àwọn àwàfọ̀ ní ṣẹ́dá bashir yóò di fa'il látara fa'ala yufa'ilu taf'ilan mufa'ilun mufa'alun fa'il la tufa'il bashir والبشارة أو التبشير هو الإخبار السار kéèyàn ó fúnni ní ìró ìdùnnú òun náà ni ìtọ́fà táwọn fi ń ṣe ìbọ́fà al-ikhbaru sáàrù ni wípé torí pé kùránì lo tabshir lọ́nà méjì obashiru bi adhabin alim sọ fún àwọn kèfèrí ní ìró ìró ìyẹ́ ẹlẹ́ta ìlérò tí ń dúró dè wọ́n tabshiru náà ni. so but níbi tọ́lá bá ti tó ajẹ́ pé ní ọlọ́run lò gẹ́gẹ́ bó ṣe lónú àyà yìí tafsiru al-ikhbaru sar bima yasurru aw bil mahbub pẹ̀lú nǹkan tó kàn fẹ́ tínú èèyàn ó dùn sí òun náà ni. àwọn onímọ̀ wọ́n sọ pé ní níbi al-bishara aw at-tabshir lahu arkan ar-ruknu al-awwal huwa al-mubashiru. والثاني المبشر والثالث المبشر به والرابع سبب التبشير من المبشر الله سبحانه وتعالى والذي ينقل التبشير هو رسوله صلى الله عليه wasallama ọlọ́run ọba ọba àlekè ọlá òun náà ní ń fún wa ní ìró ìdùnnú ó wá pa òun ṣe ọlọ́run ọba láṣẹ wípé kó kọ̀ǹvé ìró náà fún wa kó fi jíṣẹ́ fún wa. idan almubashiru huwa ashari'u alhakim walmubasharu àwọn tá à ń fún ní ròó àwọn ni alladhina amanu wà ámìlú as-salihat àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ní ìmánì tí wọ́n sì ń ṣe iṣẹ́ tọ ìmánì náà ọ̀n ló fà ok káwọ́kọ́ tuba na àmùbáṣárù nù wàlmùbáṣárù bìhí kí ni ntàn fún kí la fẹ́ kó ṣẹlẹ̀ Ona náà ni wípé ní aljanna ń retí wọn jannat àwọn aljanna tó pọ̀ wọ́n ń retí wọn lábẹ́ àwọn aljanna yìí àwọn àbàtà kérèmọdò ó máa sàn bẹ́ẹ̀ náàrú nítorí tá a fẹ́ pé anharu ni pé torí pé oríṣiríṣi omi ni ó máa sàn náàrú máa omi akérèmọdò yóò máa sàn lábẹ́ rẹ̀ náàrú aláásàl àwọn odò oyin odò tó fẹ́ pé ní oyin ni nehru alhamur àwọn odò ọtí yóò máa sàn yàtọ̀ sí ọtí tayé níbí yìí so yóò máa sàn níbẹ̀ kúlàmà rọ́sìkò mínìhà min thamara ó mọ̀ wá gbóríṣiríṣi èso fún wọn qalu hadha alladhi razaqna min qabl àtijẹ́rú yìí lẹ́ẹ̀kan ó yàtọ̀ fàwọn tó bí mùtàṣàbí ó kàn ju ara wọn ni àwọn onímọ̀ sọ wípé ní almubasharu sábàbù tabshir kí ló fà alìmánu wọlé amalu sọọlẹ wọn ni pé ǹjẹ́ àtọ̀ ń bẹ láàrin alìmánu àti amalu sọọlẹ àbí kò sí yìí ló fà táwọn afáàlù sọ wípé ní mahuwa musamma alìmán kí là ń pè ní alìmán ǹjẹ́ kankan náà ni wọ́n. àbí wọ́n yàtọ̀ ọ̀tọ̀ síra wọn. ulama ahli sunnati wal jamaa arafu al-iman biqawlihim al-iman huwa qawlun bil-lisan wa i'tiqadun bil-qalb wa 'amalun bil-jawarih yazidu wa yanqus. يزيد بالطاعات وينقص بالمعاصي tààrífù yìí nìdá ń pè ní imáyì ni pé ntí a gbọ́dọ̀ ní àdìsọ́kàn rẹ̀ anallaha la ilaha siwa wa annahu la ma'budu ghayru Allah wa anna muhammadan abduhu wa rasuluhu arsalahu bidin alhaq bashiran wa nadhira. ìtìkọ́dùnú. nta waladi ọkàn rẹ̀ ń nàkóòlù bí lisa bí alùsùnàtìnà á sọ pẹ̀lú ahọ́n wa méjèèjì yẹsitalizimani alaamala bihima bí muktabahuma so iṣẹ́ wa tá a ṣe tá fara ṣe ìgbésẹ̀ wa ìsọ̀rọ̀ wa ìrírí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́dọ̀ máa wá lọ ní ìbámu pẹ̀lú shahadatan la ilaha illallah wa anna muhammadan rasulullah àríkú tààrífù ìmánì yìí ó kó iṣẹ́ sínú ẹ̀tìkọ́dún bilqalbi wa qawlun bilisani wa amalun biljawari so ìmánu máa ń lékún ó sì máa ń dínkù ntí máa ń fàtí fi máa ń lé òun ni amalu wa iṣẹ́ wa wa amalu biljawari alayhi manatu. زيادة الإيمان ونقصانه إذا جاء الشيخ جاجا شعارا إيمان وانني أبي الشيخ أوتو إيمان أوتو بعبارة أخرى شيخ لا قول باللسان واعتقاد بالقلب إيمان تكوي تكوي كان يقول إن سورة البقرة ينان يعني ومن الناس من يقول آمنا بالله وباليوم yọ́mìlì áhẹ́rì wà máa hàn bímọ́mìnì so ọlọ́run dá lórí pé ni wọ́n sọ lásán àwọn àgbà ọlọ́run bá gbọ́ wọ́n sì gba ọjọ́ ìgbẹ̀lẹ̀ àlìkíyàmà gbọ́ kò lábẹ́ wípé kò dí ọkàn wọn torí pé wọ́n ṣiṣẹ́ àmúnáfíkì ṣiṣẹ́ àjọ wọ́n jọ ń kírun ni wọ́n jọ ń gbàwẹ̀ ni wọ́n sọ ti wá ni so iṣẹ́ ń bẹ òtò ń ti bẹ́ẹ̀ náà tó ń ti iṣẹ́ náà kùránì ṣe náà fi ìmánì fún wọn wà máa hàn bimọ́mìnì tọ́jọ́ pé ní ìtọ́nà kọ́sọ̀ níbẹ̀ òní ẹ̀ǹtìkọ́d àwọn ẹ̀pẹ́ no káwọ́lù nìkan ò lè tó àyàfi máa lẹ̀ ẹ̀ǹtìkọ́d àmà àmàlù àwọn ẹ̀yọ́ pé ní kharijun àní kò sí nínú nínú rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bí náà hadith ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá máa bá ó ní umirtu an uqatila an-nasa حتى يقولوا لا إله إلا الله في رواية حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإذا قالوها ما بات ويبه فقد عصموا مني دماءهم وأموالهم تبات لويهم هو wọn dúkìá wọn ẹ̀mí wọn ẹ̀jẹ̀ wọn ó ti dè wọ̀ ìpè àázùn ẹ̀rí pé àwọn nùsóòsù yìí kò kó iṣẹ́ sínú bẹ́ẹ̀ náà níbí náà wabashir lladhina amanu wa amilu salihat àwọn àtàǹgbàgbọ́ tán sì tún ṣiṣẹ́ yóò máa àmọ́ gbọ́ yé wípé ní ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni àwọn méjèèjì tó sáré ní ẹ̀tọ́tọ̀ kanu òbìjàníbì yìí àlàámàlú àlàámàlú sọ̀ọ̀lẹ̀ pé àwọn méjèèjì ń jọ ń lọ lẹ́gbẹ̀ẹ́ bí ara wọn òní. alimami al-Qurtubi rahimahullah ó ń sọ wípé ní ìtumọ̀ ayé yìí ni pé ní al-imanu wal-amalu sọ̀ọ̀lẹ̀ nǹkan náà ni wọn. sọ àwọn méjèèjì òní ó kọlifáyé èèyàn láti dẹni tó lẹ́tọ̀ọ́ sí àtiwọnú ọgbà àlìjẹ́nnà náà ó ṣe hikaya wa látọ̀dọ̀ àwọn onímọ̀ mi náà yìí pé ní àwọn kan sọ wípé ní àti lẹ́tọ̀ọ́ sí àlìjẹ́nà ìmánì òun lọ́lọ́run ó wò má wa là iṣẹ́ mùmìnì ni ọ́ àṣìbí kan ní ò tiẹ̀ ní èyí tẹ́ ẹ ní ìmánì ó yẹ kẹ́yìn náà kẹ́ kásẹ̀ káre fún yín àlìjẹ́nà wa ni yóò máa jẹ́ káre òun àmà al فبها تتحقق درجات àwọn yóò dàrọ̀jáàtì ni yóò máa lékún pẹ̀lú iṣẹ́ wọ́n sọ pé ní asulul iman huwa almusawwigu lidukuli aljanna baada tawfiqi lai subhanahu wa ta'ala wa manni wa karamihi lẹ́yìn tọ́lọ́wọ́n bá bá sàánú ẹrú tán pẹ̀lú imani bó ti ní imani pẹ̀lú ògbọ́lọ́n yóò wà aljanna so wá kú dàrọ̀já ti àlìjánà ìpele ìpele ìpele ìpele náà àlìjánà iṣẹ́ dáadáa ni ó wà á ṣe ṣàmójútó eléyìí àwọn gbogbo ẹni tó bá wọn bá ti ní kọ́ ní imáni pẹ̀lú ògbọ́n yóò àlìjánà man kana akhira kalamihi la ilaha illallah dakhala àlìjánà nítorí wọn bá ní kó rí ìwí àwa fi abubakar siddiq radiyallahu ta'ala anhu umar bin khattab uthman bin affan ali bin abi talib àti sáírù al-mubashirin bil janna ǹjẹ́ àfihàn wé àwọn tó yàtọ̀ fún wa bí la kí ló mú àwọn yìí ń dépò ń amalun salih ibi ẹ̀kọ́ gbogbo wọn jọ ní imani bákan náà ni but imani wọn òun náà ń lékún nàkàtà ọ̀yẹ̀ká yìí pé but kí ni fi ń lékún à ń tọrọ ìkẹlẹ̀ amali so ìmánì ni yóò máa lékún iṣẹ́ ni yóò máa lékún àwọn ìmánì lágbájá lékún ọ̀ méjèèjì náà jọ ń fara wọn tẹ̀tẹ̀ ni iṣẹ́ náà ò lè lékún àfi pẹ̀lú kí ìmánì kúnlẹ̀ dáadáa fún àpèjúwe ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá sọ wípé ní mana kọsọ̀ máa lún min sadaqa ìsàárà yìí jẹ́ kí owó kó dínkù yóò tún máa ṣe àlékún ẹ̀ ni nínú hadithu mi ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọ̀nà tọ́lá rẹ̀ kó má bá sọ yìí pé ní bí èèyàn bá ṣe dáadáa kan yóò fi gba ìlọ́po rẹ̀ lọ́nà mẹ́wàá yóò tún máa wá lékún sí i yóò tún máa wá lékún sí i sọ ni pé tí èèyàn bá ṣe rápò ẹ̀ṣẹ̀ bá fi one thousand naira ṣe sàárà pẹ̀lú òògùn ọlọ́run ọba ọlọ́run ọba yóò ṣe ìlọ́po rẹ̀ lọ́nà mẹ́wàá yìí ni pé yóò fi gba ten thousand yóò máa wá lékún ẹni tó sọ wípé bóyá kò ní ju one thousand lọ lápò ju àbí ó tiẹ̀ ní ju bẹ́ẹ̀ lọ ó ní two ó ní three kódà ó ní ten ṣàpè tí kì í bá ṣe ímánì tó jòkó dáadáa ni ó jẹ́ kó lè kò fèrè rẹ pé nínú ah, ten thousand yìí one thousand ní kí n fi ṣe sàárà so ímánì ni ó jẹ́ kó lè ṣe so ṣíṣe tó bá wá ṣe níwọ̀n wá jẹ́ iṣẹ́ jẹ́ pé méjèèjì jọ ń wọ́n jọ ń ra wọn lọ́wọ́ náà ni so ìmánì ni ó dúró tí ṣé ó hẹ́pù rẹ̀ so iṣẹ́ ni wà jẹ́ kí dàrájà tí ó lékún ilé ìyẹ́ sáàdù kẹ́límù fàyèbú wà làámàlù sọ̀ọ́lẹ́hù yẹ́rù fàáhù ìdán ìmánì ẹ̀hẹ́ ìrẹ́lẹ́ ìmọ̀tàn àfọwàsọ ni wípé ni alamalu alimanu alamalu sọọli owó gẹ́gẹ́ bá ti sọ níjó ni ní pé ń bọlá ti sọ rú ẹ pípé àwọn afọwọ àgbè kalẹ̀ pé ìdàṣítàmà á ìfitarakọ wá ìdàfitarakọ ìṣítàmà ibi tọ́lá ọba bá ti dá kọ ìkíní kejì wọn papọ̀ gẹ́gẹ́ bí áyà yìí wàbáṣẹ́rì lẹ́rìn àmàlù wàbáṣẹ́rì lẹ́rìn àmàlù àmàlù sọ́ọ̀lì hàtí. àwọn méjèèjì ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó máa mú ìmánì yóò máa túmọ̀ sí asúlù ìmánì wal amalu salih yóò máa túmọ̀ sí nàtíjà yìí ni pé àǹfààní tí ìmánì ṣe lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìmánì ni ó jẹ́ ká máa pé ní máa ń ni lásìkò rẹ̀ lásìkò rẹ̀ amalu wá ni wípé. asibigulu wudu fapẹju ìmọ̀ wa ṣe àlùwà ládọ́gọ̀ǹkọ rẹ̀ lásìkò tútù tuntun bá wa ṣe wọn pé imáyìn ló gbé débẹ̀ tó fi ṣe ṣíṣe rẹ̀ wọn ọlọ́run ọba ọba àlekè ọlọ́run tó wá ní jẹ ẹ́gún yóò wá san ẹ̀san dáadáa rẹ̀ tó tá wọn bá papọ̀ bó ṣe wà ìfitara kọ imáyìn yóò yóò máa tán tó túmọ̀ sí imáyìn amalun sọ́ọ̀lì yóò máa túmọ̀ sí amalun sọ́ọ̀lì bọ̀ tí wọ́n bá yà lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò máa kóra wọn sínú òní ó fi jẹ́ pé nu tààrífù al-iman amalun salih ó wà nínú rẹ̀ amalun bil jawari sọlẹ́ yóò jẹ́ ká fi àkíyèsí ara wa pàápàá jù làwọn ní ọmọ akéwú sọ àwọn kì í sẹ́pà nìkan ní ó ti bẹ̀rẹ̀ lórí wa ṣẹ̀fà ń pa àwọn kan ní al-murji'a murji'atu al-aqdiyya o murji'atu al pápá jùlọ Imam Abu Hanifa rahimahullah wọn tàn wá sí àwọn àfáà ṣe ẹgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ rẹ̀ wípé musamma al-amal ghayru dakhilin fi musamma al-iman sọ́nà kan pé irja'u ay ib'ad aw ikhraj so abasi kéèsì á rí i pé ní khilafun lafzi ni that is eh, theory argument wa is very theoretical lọ́la àti Abu Hanifa ni àti Imam Malik àti Imam Shafi àti Imam Ahmad àtàwọn ọmọ lẹ́yìn wọn gbogbo wọn ni wọ́n tú àìtànkà lọ́wọ́ yìí pé ní alladhina amanu wa amilu salihati àwọn méjèèjì jọ ń lọ ni. ó fẹ́ dà gẹ́gẹ́ bí khilafu wọn níbi ṣe níbi àlùwàlá fún àpèjúwe níbi irun kápẹ̀júwe àtọ̀hárà kí ni mo kí fún tọ̀hárà mi náà sọ̀la àhàlùwà rúkúnú àhàlùhìyà rúkúnú mi náà sọ̀la àmùhìyà sharpun yàtọ̀ àwọn afá àwọn sọ̀rọ̀ mi tó méjì mbẹ́ bọ̀tí kìíní kejì wọn gbà wípé ní láì lálù àlá ìrún òótọ́ so ẹ̀bá àpè ní rúkúnù ẹ̀bá àpè ní sárótù tàbí òun ló yàtọ̀ gàgànà ni ìzálàtò nàjásà ká mú ẹ̀gbin kú ọ̀tọ̀ ni tọ̀hárà ọ̀tọ̀ ni ìzálàtò nàjásà lọ́dọ̀ àwọn hànábílà àwọn oníṣàrùtò ni lọ́dọ̀ àwọn màlìkíyà àwọn ní pé ní ìzálàtò nàjásà wájibà tún máa dhikri wal qudra tún máa dhikri wal so bí wọn bá kéèyàn ó èèyàn kírun nísìnyí. Wala àlàmà wípé ní à ń láti jẹ́ kí àyè tá a ti fẹ́ kírun kó mọ́ aṣọ wa kó mọ́ ara wa kó mọ́ gbogbo wọn gbà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àná lọ́dọ̀ pé ní dandan ni ọ̀tá àwọn àlùkíyà wípé ní yẹ́ẹ̀sì dandan ni ọ̀tí èèyàn bá wá gbàgbé àbí kò tiẹ̀ gbàgbé ó rí ibò kò lágbára àti gbé e kó yóò kírun irun rẹ̀ sì tọ́ ìkíní kejì sí ni wọ́n ní ẹ̀rí. E àtàwọn tá ní pé ṣáàrú tàbí gada ni àwọn náà gbà pé ní béèyàn ò bá lágbára àti ṣe ìzálà rẹ̀ irun rẹ̀ ó tọ́ kọ̀sà méjèèjì náà náà gba hadithu sọ̀látọ̀ níbi sọ̀rọ̀ sálàm fi náà lè wọ́n gbà gbọ́ wọ́n gbà wá wọ́n sì àmì ló gbè nípa báyìí a máa àwọn àwọn ọmọ akéwà àwọn shabab wípé kéèyàn tó lè máa dá sí ọ̀rọ̀ màfi kéèyàn wá ìmọ̀ kí o sì lè kó tó máa lè kọ̀ǹdẹ́m àbí ṣe kọ́mẹ́ǹtì lórí pàápàá jùlọ àwọn àyèmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin bá a ṣe sọ níjó ní a ṣe ìdíhàwò ẹ̀ńsìmà fún ọ̀kan kan náà àwọn àfáà lòsùnà tiwa jẹ̀mà àwọn tí wọ́n ti lọ ní àbá àtàǹbẹ lónìí but yóò ní dárájà tẹ́ yóò dé kó tó lè gbọ́ àgbọ́yé nǹkan tí tí wọ́n ń wí so imam abu hanifa rahimahullah imamun min aimati ahli sunnati wa jama bal huwa awwalu aimati al خلقتكم ك أتي لجوا تجري من تحتها الأنهار آه، كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها متشابه قال نبي يقي nti ọlọ́wọ́ ọba tí ó máa pèsè fáwọn aráàlú jẹ́nà ó jọra wọn ni bọ̀tù kìí ṣe irú kan àwọn kan sì lo atharu asahabi jalil abdullahi bin abbas radiyallahu ta'ala anhu pé nǹkan wọn máa wí ni pé ní irú nǹkan táwọn ń rí láyé náà kọ́ yìí ni wọn ni pé ibn abbas ni pé ní laysa shay'un 'indakum fid dunya min al-jannati kò sí nǹkan kan nǹkan tí gbogbo tá à ń sọ sanni sàn pé ní akérèmọdò omi akérèmọdò oyin akérèmọdò wàrà akérèmọdò ọtí gbogbo nǹkan táwọn sọ yìí àtọyìn àtọmí àtọtí àti wàrà ń bẹ láyé but Ibn Abbas ní pé radiyallahu ta'ala anhuma ó kọ wọn ló jọra wọn àmọ́ pàápàá wọn ò wọn o omi ilé ayé ó yàtọ̀ sí omi àlùjánnà oyin ilé ayé ó yàtọ̀ sí oyin àlùjánnà wàrà ilé ayé yàtọ̀ sí àlìjánná ọtí ilé ayé yàtọ̀ sí ti àlìjánná so Ibn Abbas ní pé bó ṣe rí òun lọ́wọ́ tó wáyé pé mutashabiha àti táyà kan wọ́n jọra wọn ló kọ́ ni but pàápàá wọn wọn ò jọra wọn bákan náà náà àlìjánná wa lahum fiha azwaju mutahhara so wọn ò ní àwọn tọkọtaya tọ́lọ́wọ́n bá purify wọn azwaju jamu zawj. جمع زوج والزوج في اللغة العربية wọ́n máa ń lò fún ọkùnrin wọ́n sì máa ń lò fún obìnrin. المرأة زوج الرجل والرجل زوج المرأة obìnrin ò ní ọkọ ìyàwó ọkùnrin ìyàwó ọkùnrin so obìnrin zawju arrajul tí a bá sọ bẹ́ẹ̀ ẹni tó bá gbọ́ lárúbáwá dáadáa in fact alimami alasmai ọ̀kan lára àwọn àfa onílógà lógà èdè lárúbáwá expert ni authority nínú èdè lárúbáwá ó ní pé òun gan tiẹ̀ ló pọ̀ jù ní èdè lárúbáwá gangan àwọn lárúbáwá pìlẹ̀ wọn yìí sábà sí òǹpinya láàrin almaratu zawju rajuli wa rajulu zawju almar'a wọ́n yìí sábà fi táà kún zawja káàpẹ́lẹ̀ almaratu zawjatu so a máa gbọ́ inú ọ̀rọ̀ alimami asumaayi nísìnyí pé nígbà tí èdè lárúbáwá di pé ó ń lẹ ó ń lẹ ó ń lẹ àwọn èèyàn á di tá àwọn kọ́lébà máa yé àwọn èèyàn ìpè òkè tá a bá sọ pé mara àwọn pè ní zawja tó di pé mu anáfò ni àwa anáfà kẹlma zawju bíbẹ́ ẹ̀kọ́ nípìnlẹ̀ azawju ní èdè lárúbáwá pátínà ni pátínà òun náà ni so ó sì gbogbo arab mẹ́tẹ̀ẹ̀ta wọn nítí ń túmọ̀ sí ni wípé permission zaw zin uh, sorry zain wow àti jim gbogbo ọ̀nà tẹ́ bá gbé pé bá fi òòlù kọ́ tẹ́ bá ní pé zawajà tẹ́ bá ní pé ní wọ́n ti hàn dé lẹ́tọ̀ọ́ ara wọn jawaza. Ja náà ní wípé ní adélẹ́tọ̀ ara wọn wá jáza wá zaja gbogbo nǹkan báwo lè tó pọ̀ sínú fẹ́kẹ́ ológa túmọ̀ sí náà ní wípé ní permissibility so Qur'ani lo záójú ó lo záójú fún ìyàwó láì fi táàkùn wàyí tó kọ́ ná ya Adam. Mm-hmm uskun anta وزوجك zawjuka aljanna uskun وزوجك wa zawjuka àtiwọ àtìyàwó rẹ hawa ìyànlá wa hawa ọmọ gbé ní aljanna so yóò wọ́n sọ̀rọ̀ kánìkan ẹnìkan kan lè ágíù yóò ipe àná pé kì í ṣe ìyàwó pé ádámà náà ni bóra lọ́sàn-án ni pé áńtà wa áńtà ẹ̀wọ́n pẹ̀lú bá aláàkáyọ̀ ẹ̀ nínú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní pé káyọ̀ pé ní hawaba ni kò ní jẹ́ osko yóò máa jẹ́ osko ni so níbẹ̀ ń zawju níbẹ̀ ń hawa ni tí ń ṣe ìyàwó anabi adam aleyhi salat wa salam. wàlọ́n fi azwaju mutahhara so àwọn àwọn àfáà ní pé ní níbí azwájú ń bẹ àwọn wá restrict ẹ̀ sí àwọn àyàwó sọ́nà ọ̀pọ̀lọpọ̀ àfọ́sọ́ àfitó sí pé ní mutahara nínú al-hayd wà nifas wà wà wà ìlàgẹ́ ìrìdálìkì so kò lọ bẹ́ẹ̀ tàbátà wọ́n yẹ pé no ó túmọ̀ sáwọn méjèèjì pé rajulu mutahhar min naqsu ghadab naksu ìbínú naksu àìní naksu naksu naksu because eléyìí náà naksu ni òun náà ẹ̀rí pé láyé níbí ìkọlọ́n kò sọ wa àbẹ̀lẹ̀ ọ̀kọlọ́n kò máa ṣe ní rọrùn tọkọ tìyàwó bí àtẹ̀yìn á kó bídùn méjì pọ̀ ni àtẹ̀yìn á kó negative positive and negative pọ̀ náírà méjèèjì so ọkùnrin oníṣẹ̀rí àní pé ó gbọ́dọ̀ máa ṣe ojúṣe nínú ilé ọbẹ̀ tán ìyàwó sọ fún ọkọ wípé ní ọbẹ̀ ti tán ẹran tán oúnjẹ tán aṣọ tán àyílẹ̀ yìí tó kùn bẹ́tà ńlò ó ti ẹ̀ka pààrọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe àpé ẹ̀tọ́bìnrin ni pé kó máa mánítọ̀ kó sì rìpọ́ọ̀tù báàkì fún ọkọ wípé nǹkan báyà nídìí rẹ̀ tó tọkọ ni pé ah, ok ó ti tán òun nì kẹ́lẹ́ rà lọ́pọ̀lọpọ̀ ọgbà tí àbẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa ṣe ní rọrùn tí ò bá ti sẹ́ńjì lápò ìgbà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń dà sí àgídí ni yá sìtá ara lánàá ó ti atán náà nù àsìwá lálejò ẹ̀bẹ́ ẹni bá lè mi àlálejò àwa náà là ń jẹ́ ah, ó ló ṣe wá rí tán ṣàfihàn gbàǹtà fẹ́ ra ní òní níta máa ń rà bóyá ten kg la máa ń rà kò tẹ̀ kò sí ten kg nígbà náà àwa ara múdù kan tó ń la wá ń o ó kí a ò tọ́ mà ní tó ọ̀tọ̀ ọlọ́run ti wá dáa ọlọ́run ti ọlọ́run bá ti dáa ah, àpé eléyìí ń gan ẹnu pé kéèyàn kọ́kọ́ tẹ̀ kọ́kọ́ rí sí question ṣàgbégbà téèyàn ń suspect obìnrin nù nexu ni ajizu ni ẹ̀dínkù tọ́lọ́run bá dámọ́kùnrin ni tí ò bá wá sí àgídí ó wà dé ẹ̀gbọ́n àwa nǹkan bá ṣe náà ni o kò sí kankan lónìí o ẹ̀yìn àti àgbìyànjú náà gba pé ṣògbọ́n eléyìí náà sòrò àwọn yíyùn kò ní í sí níwà lìjẹ́ náà so ọkùnrin ò ní í bínú obìnrin because níjọ́ wọn ó tó bí i mùtàṣáàbì àná ó máa gbé e wá ni so àtìyàwó àtọkọ wọn ò jọ máa sáàfù wọn ni unlike ibi ìtọ́ pé ní ọkọ gbọ́dọ̀ provide ìyàwó wàá sọ di jíjẹ so bìnnà àlàáfíàlì tàbá tó bá wọn àjẹpẹ́ ní azwaju mutahhara àjẹpẹ́ mutahhara níbi wọn kò ní máa jẹ́ wáṣífò fún zawja yóò máa jẹ́ wáṣífò fún láfúrú ni because kullu jam'in mu'annas gbogbo gbogbo tí ń jẹ́ jamu pátápátá orin kan mẹ́ta máa ń kọ nígbà wọn. kullu jam'in mu'annas. حديث صدره يعني إن قومي تجمعوا وبقتلي تحدثوا لا أبالي بجمعهم كل جمع مؤنث àwọn inú lọ́gà àgbà ìpinnu gbogbo bàtẹ́ bá ti ń lè pluralize a word tẹ́ fẹ́ qualify rẹ̀ ẹ á zoom pé wọ́ọ̀dù muannathu ni ẹ ẹ lò ń lo muannathu nù feminism kọ́lámù nísìn mudhakkaru ni òtí bá ti wá pé àkàlámù kílẹ̀wì àkàlámù kathiratun bọ̀ in plural and singular form a sọ pé kọ́lámù sagirun pápẹ́jùwe àwọn kọ́lámù. آه، طويل وطبعت دي أقلام دي طويلة أو قصيرة عاد يقول تبار ولهم في أزواج مطهرة يعني قالوا كنا نوني من كل نقص وعيب هنا نيوم مواجه وهم فيها خالدون وسمع الله بأنبك بيري أبداً lẹ́yìn eléyìí nínú àyàyà rí fábùlù al-iman wal-amalu salih ọlá tí ń bẹ fún imani ọlá rẹ̀ pọ̀ púpọ̀ púpọ̀ wal-amalu salih àti iṣẹ́ dáadáa abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ kó máa ṣe ní ìrọ̀rùn fún wa then àyè tó ń rí wípé ní nínú súnà ọlọ́run ọba ni pé ká máa fúnra wa ní ròdùnú ẹ pé ní bí yẹn bá bá bímọ ẹ pé a bímọ o akira pé wọ ọmọ akira barika àṣàdúà ọlọ́run ní ká paasi o èèyàn ní promotion bí iṣẹ́ o ọlọ́run ní kéèyàn graduate o pàápàá jùlọ graduation tiẹ̀ ó yẹ sàhékò tẹ̀síìrù gan pàápàá jùlọ orílẹ̀-èdè títí wáyé ètí ọlọ́run bá ní kéèyàn ó parí degree ní university ah ọpẹ́ ńlá mà nípa nílùú tí ò bàbàrà ẹ̀kọ́ àfowó àfowó àfowó ọlọ́nkọ́lọ́nkọ́ máa ṣe ní rọrùn. آية 26 27 من سورة البقرة سيقيني إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم ۖ وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه فيقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون آية أما ونمي ما سيقوي نتوفى طلب في الصوك اللي ونمي يقوي نبا طلب تشيك جوي عام منافقي nínú àyà tó kọjá lọ ọlọ́run ní mathaluhum kamathali alladhi istawqada naran ẹ̀kọ́ ọlọ́run lo àpèjúwe wọn pẹ̀lú aládùúgbò ẹni tó dáná táwọn kan wá ń bẹnẹfíìtì látara iná wọn ọlọ́run baraba alinari nínú àyà tó tẹ̀lé ó ní aw kasayyibin minas samaa that's alimathalu alimai àpèjúwe méjèèjì àwọn mùnàfíkì wa ń dànjọ́ náà lọ́hùn pé ah sí ọlọ́run ọba yín náà tó wá bùkátà kò wá kò lágbára àti ṣàlàyé kí nǹkan ó yé títí tó máa fi mú àpèjúwe wa níbí tẹ̀kí ló dé tọ́lọ́run bá máa wá ń mú àwọn àpèjúwe kódà àwọn nǹkan tó yẹ pé ní nǹkan kéékèèké ọlọ́tọ̀ máa mú wá gẹ́gẹ́ bí àǹkàbóòtì gẹ́gẹ́ bí zobabu eṣinṣin níbí yìí eh, bàrúbọ̀ ẹ̀fọn so àwọn rọ̀pọ̀ lọ́ngan ó yẹ kó kó gbangban kó bàǹbà kó tóbi jù bá ń lọ ni ọlọ́wọ́n dáhùn ọlọ́run ní pé inú ọlọ́run ọba yìí kò ńlá àti mú àpèjúwe bó ti wọlé kéré ma nígbà tí ò bá ju déédéé ẹ̀fọn lọ ọlọ́run ọba ọba lè kẹ́ ọ lá ó lè mú wá kì í ṣe pé bó ṣe tó but káwa ó lè bá a gbọ́ yé òun náà ni nígbà tó lọ́wọ́ bá tó fẹ́ fi bí ayé ṣe bó ṣe máa àti báwọn báwọn mẹ̀dé nìyẹn ṣe máa ó ní pé àpèjú wọn dàgẹ́ bí àpèjúwe ilé ankaboti ilé ilé tí kílánpẹ̀ ankaboti aláǹtakùn tó kọ́ ṣe atẹ́gùn gan-an ó lè destroy ilé aláǹtakùn nígbà míì tó yà pé ní bí dáyé ṣe rí náà nígbà pé ní kò kò dìsáàbù pé èèyàn ti àwà mọ́yà ó torí títí wá ni bẹ́ẹ̀ náà ni bàrúbọ̀ náà èyí tó tọ́ àti tí ò tọ́ ọlọ́run bá ba àlekà ọlá máa fi ṣàpèjúwe torí títí wá náà ni yóò wá yíwáyé pé ní ẹ̀fọn ẹ̀fọn bó ṣe kéré mọ́ òun bó ṣe kéré mọ́ òun àti mú un rẹ̀ fọmọ ìdí ènìyàn kò rọrùn láti wọn wá lè wá bí ìgbálẹ̀ kọ́sí ìgbálẹ̀ afẹ́ afẹ́ pa ẹyọ ẹ̀fọn ẹyọ kan àwa lè mú ìgbálẹ̀ tó yẹ pé ní bẹ́ẹ̀ bí ogún ọwọ̀ bóyá bí mẹ́wàá ló wà ń bẹ̀ láàfin na ẹ̀fọn kan dàkún ṣé ẹ̀fọn ǹjọ́ wá tóbi bàǹbàǹbà títà máa lọ yọ ìgbálẹ̀ sí ọ̀tá àbá ṣe é bẹ́ẹ̀ yóò lọ́mọ wa lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì bó ṣe wá máa ń gan ẹ̀fọn bó ṣe máa ń gan náà wá lè jíyàn kalẹ̀ tí ò ní sùn kọ́rọ̀ lè má ti jẹ́ ntọ̀ ń wò yóò kàn kọ́kọ́ máa ṣe preamble lásán kó kọ́kọ́ máa tẹ̀sẹ̀ bóyá àbó ti sàdó kó kàn kún fún létí èèyàn yóò jẹ́ ntọ̀ ń kalẹ̀ bó ṣe máa bó ṣe máa ó lè kó ìyàjẹ́ èèyàn ìyá lè máa rí pé ní ẹ̀fọn bà létí òun tó nǹkan bá gbá ara rẹ̀ <laughs> kò tó rẹ̀ fapá yóò wá di ìyàwó tó yà àbàdà papọ̀ ẹ̀rí kan là dánù àbí kéèyàn fẹ́ kéèyàn fẹ́ hẹ́pù yẹn ńgbà mí pé à ah, ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú ẹ̀dú yóò fẹ́ gbà yóò fẹ́ bẹ́ńtọ̀ ń pẹ̀fọ́n báyìí yóò gbà ní etí ni bẹ́ńtọ̀ ojú rẹ̀ ó pọ́n ẹ̀ mọ́bìnú òun ẹ̀fọn ni ó à ètò awọ́ọ̀sì ni pé tẹ́sàrì pa alẹ́ òtẹ́ òtẹ́ wa tó fò so bí ìbá ṣe pé ní ìyẹn bá gbára ẹni bọ́ dáadáa ìyẹn sọ pé ní ọ̀fẹ́ pé ó fẹ́ fi style bá òun lójú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi lẹ́sìn kò sì fẹ́ gba létí ó fẹ́ bá apá ìfọyín lóòótọ́ ẹlẹ́kùnṣe ìyẹn ò tó ní gẹ̀tẹ́yìn máa ń téèyàn máa ń dìrá ìfọ̀ ọgbọ́n àti òye tó pọ̀ pé bó ṣe mọ̀ ó lè dààmú èèyàn so ọlọ́wà ní pé àpèjúwe àwọn mùmìnì kẹfìrí àti mùnàfìkì lọ́lọ́run fẹ́ ṣàlàyé ń bì fàámà lẹ́dẹ́ ní àmàmì ṣẹ́rẹ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ fàyà àlàmúnà ànà wọlé hàkó mi rọ́bì yìí wọ́n àgbẹ̀ gbogbo ntọ́nà ọba bá wí ntọ́ bá fi ṣe àpèjúwe wàhálà òdodo ni tiwa ni wípé ní sami'na wa ata'na labisọ́njú ni pé nípa ìtàn al-Isra wal-Mi'raj abakure ni Siddiq radiyallahu ta'ala anhu sabbaqun ilal khair mọ́rù sọ bẹ́ẹ̀ pé yá Abubakar kò sí nǹkan kan táwọn tiẹ̀ wá fi ṣáájú rẹ̀ àbí táwọn fi ṣàgbà rẹ̀ rí sàbákítà náà fi ìlà lè islam ọ̀ṣáájú adínú ẹ̀sìn islam yìí gbàtà tó wá dé àwọn ọmọ náà fẹ́ máa ṣiṣẹ́ kọ̀ọ̀kan iṣẹ́ táwọn náà tiẹ̀ fi ní ipò táwọn fi lọ́dọ̀ tabatọ́ adébẹ̀ àtibọ̀ iwájú ni iwájú ni iwájú ni ara nǹkan tó fi ní dáràjà tó fi ní ipò nù nínú kí sọ ìsọ̀rọ̀ wal mi'raj tá a ti sanjó ní ẹ̀pẹ́ àwọn àwọn ará maka tún lè bá òun gan òtí ìránṣẹ́ ọlọ́mọ̀tò lọ́wọ́ àlẹ́ wàsálàm gbẹ̀ǹlé tí ó máa kí ló tún ń ṣẹlẹ̀ àwọn àlè ìbá pé ọ̀rẹ́ rẹ ó tún máa ó máa ló ń ṣèrìn àjò lọ sí Jerusalem kò wá padà níbẹ̀ láti bọ́ tó máa lọ lọ sí sánmà ẹlẹ́ẹ̀keje ìtọ́ àárí kò kúrọ̀ ní báyìí torí tó fà ní pé àwọn ará maka oníṣòwò ni wọ́n wọn a máa lọ Yaman wọn a máa lọ ṣáàmù lára ṣáàmù sì ni Jerusalem wà wọ́n mọ iye ọjọ́ tí máa ń gba àwọn káwọn tó débẹ̀ bọ̀tọ̀ ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam wá sọ wípé ní òun lọ òun sì dé ní òru kan náà kì í tún wá ṣibẹ̀ ló ti padà ó tún lòun dé sánmà ẹlẹ́ẹ̀kejì àti pé àìlèyìí irọ́ funfun bá lẹ́wù kò wọrùn làákàyè ní lọ́dọ̀ títí wọn kọtìgbà tí wọ́n á dé ọ̀dọ̀ ẹni tí ìmánì tiwa nú ọkàn rẹ̀ àtàní hawa ha kọ́bùlà àná àrífàlẹ̀ hawa fasọ́ọ́dà fàkàlùbí khaliyan fatamakana. nígbà tí islam dé ó bá ọkàn abakar sidiku ní khaliyan lófìfo kò sí nǹkan kan ò ti sàbákọ̀ lọ́nà ọkàn rẹ̀ láburú so wá jẹ́ kí islam wá rí ibi jòkó dáadáa dáadáa lọ́kàn rẹ̀ bákìrì sìdíkù wá ní pé kọ́dí sọ́dà kọ́ nkánà kọ́dí kọ́ọ̀là o tó bá sọ bẹ́ẹ̀ lóòótọ́ o lọ́kàn ẹ̀tún wọ ihtiyab kò fẹ́ taqawwala ala nabi sallallahu alaihi wasallam kò fẹ́ sọ nǹkan tí ànábì ò sọ àwọn tó wá bàbá wọn fún alẹ́ yìí ṣe mùsùlùmí kó má wàá tún ṣe nísìbàǹtà nábì òsọ sallallahu alaihi wasallam ẹ wo bóyá tó ń fi àlàfo kalẹ̀ pé à tó bá sọ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀pọ̀dé sọ́dàkọ̀ ẹ̀rí kó ti fi àlàfo lẹ̀ fúnra rẹ̀ tó bá padà dọ́dọ̀ níbi sallallahu alaihi wasallam táwọn nábì ẹni pé mọ́dà àwọn olóyìn náà ń pa sàpó ti ó ti firi in kana qalahu faqad sadaqa àtàwọn ni pé àá àtòsọ dínkù Sị eléyìí náà tún gba gbọ́ bí wàá báwo náà àjọ máa ń rìnrìn àjò yìí ilé wọn náà máa Jerusalem ṣe jìnnà tó náà wà ní pé ní àá níbi èyí tó jìnnà jù bá ń lọ ohun ti gbà gbọ́ òun gbà gbọ́ fi amúrè gẹ yìí jìnnà púpọ̀ nítorí téèyàn ò lè rí òun gbà gbọ́ sọ wá ní gbà gbọ́ nú eléyìí so ìṣesí àwa mọ̀mìnì nù bó ṣe káwa náà wọ́n ta káwa lónìí nù ma kana lil mu'minin wa la mu'minatin idha qadallahu wa rasuluhu amran an yakuna lahum an yakuna lahum al-khiyaratu min amrihim kò tọ́sùn mọ̀mìnì òdodo lẹ́yìn tí wọ́n bá tọ́ fún yín pé ní qala Allahu wa qala rasulu kó tó máa wá lọ lọ́rùn àwọn àmì ń bẹ ibi tí ibi tí àìmọ̀kan bá wọn dé wọn ò tún máa ní pé nba àti ihun tá nẹ́bí gan bá ń bẹ láì sallallahu alaihi wasallam òun gan yóò ó láìpìlẹ̀ kó rí kọ̀nsídà nǹkan tẹ̀ ń sọ̀n a'udhu billahi minash shaitanir rajim wa ma qadarullaha haqqa qadrihi àwọn eléyìí wọn ò dọ́lọ́ wọn bá mọ̀ o wọn ò dọ́lọ́ wọn bá mọ̀ o mùmí ní òmùkọ́ ní ma wí bẹ́ẹ̀ o àní àìwí bẹ́ẹ̀ o tá a bá ti gbọ́ pé qala Allahu qala rasulu chike náà tiwa ni wípé ni ọlọ́run àgbà àsìgbọ́ àsìmú ìṣẹ́sà mùmínú o wàá mọ̀lẹ́bí náà káfàrú ẹ̀rí àwọn tí wọ́n gbèrú gbọ́n rí àwọn òdì kejì kí làwọn máa wí fọyọ̀kọ̀lù náà máa dẹ àròdà lọ́wọ́ bí ha dẹ àmẹ́fẹ́lá kí lọ́lọ́run ti ẹ̀ mí iná gan-an pẹ̀lú àwọn àpèjúwe tí wọ́n mú wáyé ẹ̀fọn eṣinṣin aláǹtakùn àpèjúwe ẹni tí tó dáná àpèjúwe ẹni tí ń tó jókòó tẹni tí ń dáná tí wọ́n ń rí náà àpèjúwe òjò kí lọ́lọ́run fẹ́ mú jáde nínú ẹ̀ gan-an àpò ní báwọn alùsùnà náà bá ń sọ̀rọ̀ ní sàpèjúwe àbọ̀ ní màkánú alùsùnà wà jàmá wọn ni pé wọn dáwọn yìí ń lóhùn àwọn tòkun bá a fà àwọn tòkun yìí ni pé àwọn táwọn lè kẹ́kọ̀ọ́ lókè òkun ibi tí táwọn èèyàn wá táwọn wá di erékodò ní wípé ní àwọn táwọn lọ kéwú nílẹ̀ Lárúbáwá Saudi Arabia precisely àwọn yìí ni àwọn táwọn lọ kéwú lókè òkun àmọ́ àwọn ará Cairo àwọn yìí ń sọ àwọn ará Libya àwọn yìí wọ̀nyí sára òkè òkun àwọn ará Syria Sudan Kuwait àwọn yìí sára òkè òkun bá ti dára Saudi àwọn ará òkè òkun yufarriquna bayna al-mar'i wa zawji wọ́n mọ̀ wá lọ irọ́ lọ́rùn ah, bí eh, masara ọba jẹ́ òkè òkun sísàlẹ̀ òkun wá ni kò sí nǹkan kan táwọn pé ní wọ́n sà fẹ́ wọ́n fẹ́ deny òdodo náà ní pé aláàṣà nígbà níṣẹ́ àmọ́ da wọn kí nínú làwọn tó kún bọ tọ́tàn tọ́tàn sọ ọ́n so àpèjúwe wọn nù pé kí ni kí náà fẹ́ mú wá ní níbẹ̀ pé kí ni nǹkan tá ń sọ ọ́n gan wọ́n wá fi ẹ̀tẹ́ lé wọn máa pa làpálàpá wọ́n máa wá lọ ìlọrùn fáwọn eléyìí wọ́n ń ta fáwọn àgbàlagbà ní àwọn àyè ni. آه، فيقولون ماذا أراد الله بهذا مثلا طيب، يضل به كثيرا ويهدي به كثيرا في أوان كان أقول أوان يومان لا ترى أوان أوان بس ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó máa mọ̀nà látara irú rẹ̀ fàmáyò bẹ́ẹ̀ lòbí ilẹ̀ alifásitìn gbogbo àwọn tí látara àwọn nǹkan báyìí òun náà ni àwọn fásikù àwọn pòkì alkharijuna an jadatil haq àwọn tí wọ́n ti mójú kò níbi ọ̀nà òdodo àwọn yìí ni wọ́n máa nù níbẹ̀. qawluhu ta'ala yudillu bihi kathiran wa yahdi bihi kathiran àwọn onímọ̀ máa tafsir sọ pé ní gbólóyìn ìmọ̀ kọ́yẹ́ kùránì ṣe ìkáyà ń táwọn kèfèrí ń sọ pé àwọn ilé wọn sì máa torí wọn wá pín wa gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń sọ lónìí pé ní àwọn oníkéwu tòkunbọ̀ ń pín àwọn èèyàn ẹ̀yin lẹ́yìn ń pín àwọn èèyàn yẹlẹyẹlẹ ẹ̀yin lẹ́yìn lẹ́yìn fáwọn akáníkè ní àwọn akáníkèjì àwọn ni pé ní eléyìí náà pé ọ̀rọ̀ táwọn kèfèrí ń sọ ni pé ntí kùránì mú wa yìí ń fún wa sí méjì ni àwọn kan sọ pé òdodo ni àwọn kan sọ pé ní irọ́ ni tó tafsiru kanu àwọn kan ní rárá ọ̀rọ̀ ọlọ́run ọba náà ìfọ̀ ọlọ́run gàgà náà ni ló sọ fún ara rẹ̀ tápẹ́ lábáyọpọ̀ ọlọ́run ló sọ àjẹpẹ́ ni ìtumọ̀ yòdìlùbí ẹ̀ yàrìlùbíhì àwọn kan ó máa yẹpẹrẹ wọ́n máa yẹpẹrẹ látara àpèjúwe tí kùránì mú wáyé yẹpẹrẹ ó máa dé bá wọn ẹni tí ò bá ti gbàgbọ́ yẹpẹrẹ ó dé bá gẹ́gẹ́ bí ẹni tí ò bá ti gba súnà gbọ́ òun náà ní yẹpẹrẹ ní kejì lọ́dọ̀ àwọn àlùsúnà o lọ́dọ̀ ọlọ́run ìpàṣọ lánàá fáwọn kan sọ pé ní súnà ò sí nílé tàwọn kò sí mùsùlùmí tí ó sọ pé ní ilé tàwọn ìṣẹ̀lẹ̀ ní súnà àbí ìbáṣẹlẹ ní súnà ilé kí wà ní ilé kíni yìí tí mo ń jọ wá lójú ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé nílé ìfẹ́ nínú súnà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe mọ́lídì ẹ̀dàkùn mọ́lídì ta ni ṣèbí mọ́lídì ànábì ní sallallahu alayhi wa sallam tó àwọn tó ń pera wọn ní ahlu sunnati wal jamaa intisabu ila man ṣèbí ìlà nàbí sallallahu alayhi wa sallam ni ẹ̀dàkùn ayyuhuma asdaqa hadithan ta ni alẹ́gbà ní òdodo ẹ̀ sọ pé ní àníṣọ̀rọ̀ sọ́lá àti ẹni tó yẹ pé ní ntòwí ntòṣe òkan àwọn but wọn kàn fẹ́ máa lo personality anabi sọlá sọlá láti máa rí ìtàkùn wọn ẹ̀dẹ́kùn ká ní wọn ti dáná ansa eléyìí mu qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni sápẹ́ lódodo finland lè bá ń fẹ́ràn ọlọ́run ọba ọba àlekè ọlá àá èmi ni ẹ tẹ̀lé èmi anabi sọlá sọlá ni ẹ tẹ̀lé n táwọn alùsùn náà ń wí nù fattabi'uni yuhibbukum Allah jawabu sharti nù in sáfẹ́ lóòótọ́ lóòótọ́ ẹ̀ bá ń fẹ́ràn ọlọ́run ọba fattabi'uni ẹ tẹ̀lé mi tẹ́ ẹ bá tẹ̀lé mi kí ni ó ṣẹlẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yín man kana Allah yuhibbuhu ẹni tọ́lọ́run bá bá wá nífẹ̀ẹ́ chíkè náà ó ti parí nítorí ohun tó ń sọ ọlọ́run bá sọ ní hadith qudsi yóò kọjọ tó di wòlíì ọlọ́run ba gbogbo ẹni tó bá fẹ́ràn ọlọ́run ọba lọ́kàkán bó ti tó àti bó ti yẹ àwọn ni wòlíì ọlọ́run sọ àwọn yìí ń wọ́n mọ̀ wá gbogbo iṣẹ́ wọn ọlọ́run ó mọ̀ fi àlùbáríkà sí كان الله يده يدهم الذي يفتشون به وأصبح الله سبحانه وتعالى أرجلهم الذي يمشون بها kada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa alhidaya yóò wá jẹ́ hidaya taufik wa nṣẹ́ra sọ́dìrì pé bá sọ́njọ́ ní pé alhidaya tó hidaya tán bẹ́ẹ̀ náà ni bọ̀ládù níbi yóò máa jẹ́ alhidlan alhidlan yóò máa túmọ̀ sí níbi ìtumọ̀ míì kátàlẹ́pẹ́ ní bọ̀ládù náà ni yóò wá kú masala yóò máa kó mọ́sálà wípé tí àwọn al-Mu'tazila àtàwọn Ahlus-Sunnah wal Jama'ah hal yunsabu ad-dalal ila Allah subhanahu wa ta'ala kí wọ́n á túmọ̀ sí wípé ní ọlọ́run ọba ọba àlekè ọlá ó ti fi ọ̀nà mọ ọmọ ìdí ènìyàn inna hadaynahu as imma shakiran wa imma kafura nínú kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní agbára àti choose àti select èyí tó bá wù bóyá dáadáa ní àbí aburú ni so ẹni tó bá wá fọwọ́ ara rẹ̀ mú aburú ọlọ́run ti fẹ́ káànà láwù tó wù ú nù ọlọ́run ní dìnnáyìn rẹ̀ ẹbí sọ náà àdìsí wípé ní ọ̀sán eh, sallallahu alaihi wasallam wípé ní man aqada uqdatan wukila ilayha ọlọ́run bó sọ yẹn bò tí ẹ bá sọ wípé nínú ìsọ ọlọ́run ọba òun ò nídìí ẹ̀ mọ́ kókó kan òǹdè kan àbí tíra kan tóun fi kọ́pá àbí tó so mádìí ni ó máa ṣe náà ni pé tán yìí náà ni wàkílùkà ilé kódà nú àwọn mọ̀kúlà yorùbá kan tó tó fẹ́ tó kọ̀rẹ́tì díẹ̀ yorùbá sọ pé níbi tí yẹn bá fọ́ ọlọ́run bá rẹ̀ sí yẹn náà ni ó ba tí ìmánì rẹ bá dúró wípé ní ọlọ́run bá ní tó yàn ọlọ́run ó tó bá jẹ́ pé ní ìmánì kò débi wípé ọlọ́run ní tó yàn ìmánì tiẹ̀ ní wípé ní kóhun lọ́dọ̀ ẹrú ọlọ́run ọba bí ò bá tí ì dé ọ̀dọ̀ ẹrú ọlọ́run ọba kò sí lálàáfíà ẹnu tọrọ kọ́bọ̀ tó yẹ kó máa wá ná kó máa fi jẹun tó tún lè kó fún àwọn ẹrú ọlọ́run ọba àwọn ẹrú ọlọ́run ọba náà sì ní èèyàn lè dá wọn ní lẹ́bi four one nine méjèèjì torí ẹni tí yóò gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ tó lọ tó agbárí ju agbárí lọ ni ẹni tí yóò sì bẹ̀rù ọlọ́wọ́n ọba bíbẹ̀rù nǹkan tọ́lọ́wọ́n ọba bá dá sàwọn eléyìí náà sì máa parọ́ fún wa náà sì máa gbà fún wa kó ẹni tí yóò tí ì tó wọ́n tún máa lè kó fún wa kọ́dà lómii gan yóò nìkan yóò dá sára mi fún ọ tó yẹ pé ní táwọn náà bá ń la akáyè ni ó yẹ ká tó wà pé ní ọ́ọ́kì ìrọ̀mọ̀lẹ́ni yìí ń pa ìka lè sọ fún wa pé ní iye tó dáa jù ní aṣọ yín ẹ̀ lè mú wa tọ́ba tún wá mú lọ́dọ̀ wọn ẹ̀rọ ọlọ́tún máa bí pé ní a ah, ẹ sì ṣú ẹ dání lójú pé lè tó dáa jù ní aṣọ yín nì. tó bá ní màmá kọ̀ọ̀kan ló yẹ kó lè máa pé a ah, yìí ìkọ́ yìí tó dáa jù ìka ń kọ́ describe ẹ̀ pé a ah, nínú kọ́ńbọ̀dù báyìí báyìí ọkọ̀ mọ̀ ó kàn fẹ́ ṣéèkì ẹni pé oníwà ni pé kẹ́nà tó ń bẹ tó tún dajì eléyìí lọ lóòótọ́ mo ń kàrò kù yìí ni ẹ lè mú wa tó bá tán lọ́tọ́ tán yóò tún béèrè ìdí sí ń kọjá náà pé ṣé lè sí ni sòwòsàn kó yẹ kó náà ti ṣe lákàyè pé eléyìí kò nǹkan kan kò sí lọ́dọ̀ rẹ̀ nítorí pé ní òun gan tí ó ṣe òun náà ní the next one seconds kò mọ́ so uh, yudillu bihi kathiran wa yahdi bihi kathiran wa ma yudillu bihi illa al-fasiqin àwọn tí wọn ò dúró déédéé àwọn kòkì àwọn náà ni irú nǹkan bá máa ń dà láàmú bíbẹ̀ ẹ̀kọ́ àwọn mi ní òdodo wọ́n ti kọ́kọ́ gbà yí pé ní ọlọ́run ọba wa fa'alun lima yurid gbogbo ntọ́lọ́run tó bá wù ọlọ́run láti ṣe ọlọ́run ó ṣe nǹkan kan la ya'juzu shay nǹkan kan ò ká garama bá ọlọ́run ọba àwọn wọn fàṣẹ kóun kúránì lónìí wọn pé ní alladhina yanquduna ahda Allahi min ba'di mithaqi àwọn yìí ni àwọn tí wọ́n máa tí wọ́n máa yí àdéhùn ọlọ́run ọba padà lẹ́yìn tí ti gbà pé àwọn ó ṣe mithaqi ọlọ́run ọba àwọn àfáà ní pé ó kó. ما بين العبد وربه سبحانه وتعالى وقوسين وما بين العبد وعبد هتتم بلاني أما يديني وقوسين فأباني قي بآية يسمعي الذين ينقضون آد الله من بعد ميثاقه وكون كتوك قوسينه آد والله باني بأما سين الله با لا إله إلا الله محمد رسول الله عديو نيو تنقل لا معبود بحق إلا الله وأننا لا نعبد الله إلا بما جاء به رسوله صلى الله عليه وسلم عديو نيو بين بوان سيشك تقو انتاسوي ويقف الذين ينقضون هذا الله من بعد ميثاقه هو النوع لا إله إلا الله muhammadu rasulullah gbogbo wa lágbà wípé ní adkhulu fil islam bi shahadatain àbí pẹ̀lú ìjẹ́rìí méjèèjì kínsìn ìjẹ́rìí méjèèjì la ilaha illallah muhammadu rasulullah rukunu awal arukunu awal min arkan islam wọn náà ni ashahadatan kí ni túmọ̀ rẹ̀ la ilaha illallah muhammadu rasulullah tabawa rí ẹnìkan lónìí pàápàá jùlọ ní àwọn tí a rò pé wọ́n ń ṣe ntì sáàbù sí tọ́lábìlà ẹlmi tí èèyàn máa rò wípé ní àṣìbáwọn eléyìí náà kéwu kẹ́nìkan wá ní pé nǹkan kan tí ò bá ti sí nínú alukur'an so òun ò bá àrùwá ná lè ṣe kò sì tó kàn pẹ̀lú ẹ̀ nítorí bá rú ní kur'an báyìí tó ń báyìí pé ní òfin ni àṣẹ ni pé láì tiẹ̀ tí ì lọ jìnnà jìnnà jìnnà jìnnà ká tó máa ká yàfọ̀ lápá àfàbà ni sọ pé ní káwọ́kọ́ bíi pé kí ni orígun Islam àkọ́kọ́ tó bá ilé wí pé ṣahadatu an la ilaha illallah tó bá dúró bá wọn ni pé tọ̀ chíkì náà so àti pé nítorí ó bá mu ọ̀tí ẹ̀dá kùtà ni ó dùn níbi ṣahadatu an la ilaha illallah kò sí wa anna Muhammadan rasul tó ṣahadata ni ni ẹnì kankan ò sọ fún pé àṣahadatu rí nítawọn ẹni pé ní aṣahadataani ìjẹ́rìí méjèèjì nígbà tí wọ́n wá lónìí tó wáyé pé ní nǹkan tó ń bá ronú kúrò nìkan lòún rí èyí tó wà nù súnà òun lè ági òru rẹ̀ ó ti nẹgẹ́tì ṣàdàtẹ́ni rẹ̀ o ó ti gé ẹsẹ̀ kan nù ṣàdà méjèèjì kí ni pé orígun ìsìlámù àkọ́kọ́ rẹ̀ ó ti wó tó bá sì ti wó ó parí kò sí nǹkan kan mọ́ because imani òun ni èèyàn kọ́kọ́ ní kó tó ní amúlò sọ́ọ̀lẹ̀ amúlò sọ́ọ̀lẹ̀ láì ní imani kò wúlò but imani tó kó imani súnú akasọ́lá ìka yìí pé ní imani ni múdíkìlù janna òun ni ó jẹ́ musawigu aljanna ní pẹ̀lú ògbọ́n náà ba but amalu sọ́ọ̀lìhà yastahiqu biha almaru darajat yóò fi lékún ni but imani kan pẹ̀lú ògbọ́n náà pẹ̀lú àwọn ọlọ́run yóò gbẹ̀rù aljanna so ìmánu ẹ̀ tẹ́bá lọ́kọ́ bá ti lè sọ wípé ní tí ó yí òun ò bá rí inú àlùkò ní òkan òun ó ti wó ṣàárà orí ìgbà àkọ́kọ́ ìmánu ẹ̀ ti ṣubú gbogbo tó àwọn olùṣẹ́ láyé yìí kò sáǹfà níbẹ̀ torí pé ìmánu ó dà gẹ́gẹ́ bí kọ̀ńténà ìgbẹ́ ẹrù ìgbẹ́ ẹrù ṣe ìgbẹ́ ẹrù ní tó yẹ kó wà nù ìgbẹ́ ẹrù tó bá ti wà ń bẹ̀ pẹ̀lú ògbó tọ́lọ́run ní pé òkè àrùkánù islam márààrún tí ń bẹnu igbá rẹ̀ dà ó ní ṣahadatu an la ilaha illallah wa anna muhammadan wa anna muhammadan rasulullah ó ní yíyún tó àwọn ẹrù tó yẹ kó à ń bẹ̀ ní wípé ní iqamu sala ó ń dà ó ń ní òkè ìtawù zaka ó ń dà ó ń ní hajjul beyti sọ lágbára bọ́ lágbára yìí lágbára tó tí kìíná yìí wọn ní mú sí ó lágbára ó ń dà ó ní sọ́mu ramadan ó ní tó bá ti ní léyìn nìkan sọ́ fún ogún ẹ̀wà àlùjànnà pẹ̀lú hadith arákùnrin tó lọ bá ní sallallahu alaihi wasallam ìpè ní ukhbirtu annaka taz'um anna Allah amaraka bihadha bikadha bikadha ó kà pé wọ́n sọ fún mi pé ìròyìn ṣe ọlọ́run ọba ọ̀wí báyìí ó wá ka ó ka iye ṣahadatan la ilaha illallah anna muhammadar rasulullah ó ka ìrun ó sì ka àwẹ̀ inshallah ni pé mo sì rí náà ni àní pé lẹ́yìn yìí ń kọ́ ànábì ní kò sí mi sallallahu alaihi wasallam àyẹ̀pẹ́ ni wàlẹ́rì bàátàkà bí hakin òun fi ẹni tó gbé ọ dìde lójíṣẹ́ lódodo búra òun ò ní ṣe àlékún lórí ìtọ́ títọ́ ń gbọ́ yìí ó sì jáde ó ń ṣe ọlọ́run ìkẹ́rùn kan lára ẹ̀kọ́ mọ́ba pé ní dakhala jannata in sadaqa tó bá jẹ́ pé ní tọ́lọ́wọ́n máa ṣe òun ẹnu àríkánu samara àrùn tọ́lọ́wọ́n mójútó òun tó bá mójútó lóòótọ́ o yìí ń gbé wọ àlìjánná tó túmọ̀ sí pé lónìí náà tó bá di sàmójútó àrkánù islam márààrún kò yan náfìlà kò gbàgbé tàtà wá kankan kò lọ umra lẹ́yìn tó ti eh, lẹ́yìn tó ti lọ àkọ́kọ́ kò lọ hajj yìí sì ń gbàgbé ramadan monday àti thursday kò gbá rí àyàmọ̀lẹ̀ eh, bébì kò gbá rí sítì sàwálì kò gbá rí but márààrún tó jẹ́ ojúlówó òun àá omojútó dáadáa òun ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam onípele yìí ló gbé wọ aljanna tó ẹni tí o bá ti kí ìmánì rẹ bá ti wá wó kókò kọ́kọ́ ní ìgbẹ́ ìrònú so kò kò tiẹ̀ kọ́kọ́ iṣẹ́ rẹ ò ní ẹ̀tì báàrù iṣẹ́ títí ẹ̀ yóò dà gẹ́gẹ́ bí àwọn tọ́lọ̀ ọ̀bárò yìí pé ní wọ́n pàdé múlẹ̀ ìlànà àmìlú máa ń sòrọ̀ ó amma sunna pé àwọn tó gbà wá èèyàn níwọ̀n èèyàn lòun náà ó ti ó ti kọ́ọ̀tì lẹ́ẹ̀gì méjì nínú ṣahadatéyì rẹ̀ ẹ̀yọ̀ kan ló kọ́ ẹ̀kan ò sì lè gbé dúró àtàwọn fún pé ní àwọn yìí wá ní gbogbo ń tán sọ táwọn bá tiẹ̀ kọ́kọ́ bá Sheikh Adam alayhi rahmatullah ẹni pé tí yìí bá fẹ́ parọ́ ó nìdí kó nílàkàyè tó tó rinlẹ̀ òpùrọ́ gan onídìlákàyè tó pọ̀ o kọ̀tù bíbẹ̀ ẹ̀kọ́ yóò mọ contradict ara rẹ̀ àwọn àwọn kan náà wọn tí táwọn yẹn ń gbọ́ lónìí pé ó ṣe kàfàrà Ramadan kò ṣe kàfàrà nítorí nítorí pé ó lóun ò rí kàfàrà kàfàrà Ramadan kò sínú àwẹ̀ Ramadan àsọ̀rí ah, kò sínú àyà Kùránì pọ́lọ́n ò sọ ọ́ kò síbi kankan nínú Al-Qur'ani tọ́lọ̀ sọ pé ní bí èèyàn bá lò wá súnmọ́yàwó ẹ̀ nínú ọ̀sán Ramadan muta'ammidan yóò ṣe kàfá oníkòsí oníkòsí nítorí sì ń kírun wákàtí mara àwọn lójoojúmọ́ tẹ́bá bí pé ní kó mú àyà násùn sọ̀rọ̀ ìnù Kùránì wá pé ní àyà wákàtí mara àwọn ni ṣé ń bẹ kò sí raka kìíní àṣùbà méjì àyílà mẹ́rin mẹ́rin mẹ́ta mẹ́rin nẹ́sù olóṣọ́nà alukuran báàbù kò sí a sì ń kírun àwọn ẹlẹ́tọ̀ àwọn yìí nísìn wọ́n ń bí ma wọ́n ń kó ma wọ́n láwọn sọ yìí gì wọ́n sì lè jòkó kọ́ra wọ́n sì wọ́n kà kó tó bá yìí gì wo ka kutuba ìkómọ sẹmínà ha sòkátó parí kutuba yìí yìí báyìí yóò ń wò ṣe ka kutuba ìkómọ yóò di ń wò ka ń wò ka tìyàwó ń wò ṣe wá ń wò ṣe fìdáwò bóyá yà fìdáwò àwọn àlùkò àná fìdáwò òkú bóyá yà rẹ wà ìkómọ tá à ń ṣe sunna àkíkọ̀ síbúnṣẹ́ ọlọ́run ló gbé wá sallallahu alaihi wasallam kò sínú alukurani ìjókòó igi kò sínú alukurani síbúnṣẹ́ ọlọ́run ló mú wá sallallahu alaihi wasallam èyí ó sì wá mú ìkan tí ó fi kan lẹ̀ àpèjúwọ̀n lè yan yahoo jíjẹ́ máa ṣe báwọn yuharrifuna al-kalima ama wà bẹ́ẹ̀ yà ìròyìn àwọn Yahudi nù àwọn náà máa ń tíùsì ọ̀rọ̀ ní ìtú bí ó ti bá wọn mu àpèjúwe àwọn eléyàwó aláìní kan ṣe yìí aláìní ma àpèjúwe wọn dàgẹ́ bí àpèjúwe tí ò ní irun wọn kí ayékéyé tó wà kírun ní orí kọ́lọ́ òun ṣépè láwọn táwọn kírun wáyé lónìí ló mọ̀ sọ ilé kàyí tí ń bọ̀ wájú rẹ kàyí tó wà lẹ́yìn rẹ àmọ́ ìtọ́ fóun fẹ́ mú fẹ́ mú náà so àyèmọ̀ kan àtàìnímà náà ní ń dààmú àwọn èèyàn o ìdí tó wá jẹ́ àyànlójú ni wípé n tí ò sí nù láàpìtàb wà lásán nàgà wọn wá ń ṣe tó yẹ pé ní ẹ̀ẹ́dẹ́ ẹgbẹ́ wọn ló introduce rẹ̀ mọ́lid nàbí láàyà fil Qur'an wà láhàtà sunna tó mú òdó rẹ̀ kò sí wọn ò rí sáìtì títí dọ̀là ọ̀sẹ̀ ipò ìṣọ́ aláwọ̀ bá ṣe mọ́lódì wọ́n sì ń ṣe wọ́n ṣe mọ́lódì rẹ̀ tó èyí ó sì máa wá parọ́ tẹ́ máa fi personality nìkan gbowó tẹ́ a ní àmọ́ nǹkan tó sọ kò kàn yín so ìdáàkà fẹ́ rọ àwọn èèyàn lórí nǹkan tí ń jà ràyìn ràyìn báyìí ni pé ẹ̀kọ́ tí Kùránì kọ́ wa wọ́n lọ kọ́jà nzẹ́ nẹ́tìlì kìtàbá ní ìdá sàmìtún ayatillah yóò kọ́rọ̀ bí فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غير إنكم إذا مثلوا إن الله إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا wọ́n ní wọ́n wọn lọ padà nzanna fili kitaabi àti sọ̀kalẹ̀ nínú a nínú alukurani yìí pé àni idha sami'tum ayati Allah tẹ́ ẹ bá gbọ́ àwọn kan tí wọ́n ń da ọ̀rọ̀ Ọlọ́run bá rú ọ̀rọ̀ ara wọn tí wọ́n ń dà rú àyùsọ táwọn òbí àtàwọn fi ń ṣe yẹ̀yẹ́ fala taq'udu ma'ahum ẹ má jókòó tì wọ́n o hatta yahudu fi hadithin ghayri títí tí wọ́n fi túbà tí wọ́n fi túbá tí wọ́n bá túbá ẹ̀ má jòkó tì wọ́n torí kí ni tẹ́ ẹ̀ bá yẹ tẹ́ ẹ̀ bá gbò inna Allah jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a gbogbo wọn so nípa báyìí irú ìjòkó àwọn ẹni yìí kò dá kéèyàn má jòkó mẹ́ tí wọ́n bá sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn ni o àwọn ò ní kéèyàn má jòkó níjòkó ẹni mímọ́ tí yẹn bá máa polówó Allah tó bá pè ní bá ń tú dáadáa báwọn ẹni ìbẹ̀rù àwọn àáfàá tó bẹ̀rù ọlọ́run fẹ́ẹ́ ṣe tú ẹjọ́ kó ń bẹ̀ èyí ó sàǹfààní àmẹ́ni tí ó máa tú ọmọ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ńṣe ọlọ́run ọba ní ìbámu sí ìfẹ́ inú rẹ̀ àti ìkórira rẹ̀ sáwọn kan kí ẹ má jòkó tì wọ́n o torí pé bí ìyá bá dé yóò jọ kó wọn pọ̀ ni yóò jọ kó wọn pọ̀ òun náà ni mọ́tò bá ń sọ̀rọ̀ ọlọ́run ọba àbí ẹjọ́kó tí wọ́n mọ̀nà kì joko wá ṣe gangan ṣe wá rírọ àwọn irú àwọn ọ́díò báyìí àbí fídíò ni kí ẹ má gbìyànjú kì í ṣe nǹkan tí a máa fi najú o ká ní pé àájòkó lásàmbílì láàmà wá play àmà wá rẹ́rìn yìí nǹkan kò dá o kò dá o aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ẹ máa gbọ́rú ẹ̀ tí kùránì sọ ní pé ní. منه قصة الإفك إيه، إذ سميتم ألا إذ سميتم قلتم ألا إذ سميتم قلتم ما يكون لنا أن نتكلم في مثل هذا سبحانك هذا بهتان عظيم ntí kuraani kọ́ nínú kíṣọ́tù fqm wọ́n àpékébù eléyìí náà o bàbá ti gbọ́ pé aa mímọ́ ọlọ́run ọba rẹ̀ ìyẹn gbọ́dọ̀ gbọ́ léyìí o aburú nìyí o aburú ayé gbáà òun náà ni ààbọ̀ ẹ̀kọ́ ààbọ̀ ìmọ̀ aláìfitínà ni ṣàpè ká nípa ẹnìkan ẹnìkan tí ò ní táwọn èèyàn ò mọ̀ láàfáà ló bá wí ṣàpè ní àwọn èèyàn náà pé ní ọ̀rọ̀ kọ́rọ̀ lọ́wọ́ à ń sọ kódà bọ̀dá kan tó ń ṣe fọ́gá àbẹ́ni tó ń ṣe nǹkan mẹ́lẹ̀ títí ní pe sọ pé ọ̀rọ̀ ń aburú eléyìí ni pé ní ẹni táwọn èèyàn ń rò pọ́ kéwu bọ́tí kéwu ò ni ń sọ bọ́tí èèyàn mélòó lọ́wọ́ àmọ́ pé kéwu ò yé ṣùgbọ́n àkànná jòkó wọn ní wọn máa ṣe ti so àwọn èèyàn gbẹtàbúrò ẹ̀ wà nù sọ àwọn ń rọ gbogbo àwọn èèyàn pátápátá nítorí yẹ kẹ́ ẹ wí nígbà tẹ́ ẹ gbọ́ lé yìí pé subhanaka hadha buhtanun azim a ọ̀rọ̀kọ̀rọ̀ eléyìí o ẹ̀sìn má gbọ́ wá rọ gbogbo òbí náà gbogbo òbí àwọn eléyìí náà àwọn náà máa kéwú nífa àwọn náà láwọn lọ lé a ah, ah, kórìíra lè kéwú kankan o a máa fẹ́ advice gbogbo òbí ẹ jẹ́ ká mọ ilé kéwú tá a máa mú àwọn ọmọ lọ kì í ṣe gbogbo ẹni tó bá gbọ́ lárúbáwá náà láàmà ẹ̀ ń trust pé kọ́kọ́ ọmọ wa ń kéwú kì í ṣe gbogbo ilé kéwú tá a bá ti ń sọ lárúbáwá náà láàmà kó àwọn ọmọ wa lọ pé àjẹkọ́ ọmọ mi náà lọ bí báyìí ilé kéwú pọ̀ lóríṣiríṣi ilé kéwù kan náà ló ń produce irú àwọn àáfàá báyìí ilé kéwù kan ló ń produce àwọn àáfàá tí wọ́n ń lo ẹ̀yà ara ilé kéwù kan ló ń produce àwọn àáfàá tí wọ́n encourage ìṣe àyàkókò nàkísọ́lọ́hún ilé kéwù kan náà ló ń produce wọn so ilé kéwù pọ̀ àmọ́ àwọn ọmọ Imam Malik rahimahullah tàn wá sí à wọ́n ní pé àdínù kùn ẹ̀sìn yín ìmọ̀ ni ẹ wá wo àwọn àáfàá wo lẹ fẹ́ mú ọmọ lọ bẹ̀ yìí ń ṣe pàtàkì fún gbogbo òbí o àyíwo kọ pé iléekéwu ta ni iléekéwu lágbájá ni àá mọ̀ lọ bẹ̀ rárá lẹ́yìn àti gbàgbà lágbájá ń bẹ láyé iléekéwu ni but nígbà tí ò sí mọ́ àbí káyà mi ń bẹ láyé gánà kàmí ti gbé ó ti èjì káyà ti ń pè èjì èjì ayé ti gbé e lọ so bí mo ṣe sọ. So, àgbà àyàn ilé kéwù kan pàtó kọ́dà bẹ́ẹ̀ nìkan bá ní pé ilé kéwù alùsùnà lòun àmọ́ tí ń bá ń kọ́ àwọn èèyàn ní nǹkan tí ò da ẹ má mọ ọmọ yín lọ bẹ̀ o bí ó sì pèrè lálùsùnà sápé nǹkan kí nǹkan táwọn tàná ò ní bá ń wí ẹ má mọ ọmọ yín lọ bẹ̀ o ẹ má mọ ọmọ yín lọ bẹ̀ o ìrètè àtọ́jú àlójú ni pé àwọn eléyìí náà wà ní pàtíkódà pípé kéwu wọn gan-an yẹn wọn fàlàyé mọ̀kan làwọn eléyìí pípe kéwú lẹ́nu wọn ò rí kéwú pé gbólóhùn kan wọn náà mà nípa wọ́ọ̀dù kan wọn ò rí pé ẹnìkan náà nù àtàyàn nípa gbọ́ ẹnìkan ń sọ ní pé wọ́n ní pé yìí mo tẹ̀ gbọ́nu mọ́tò ni gbọ́nu mọ́tò òun sọ pé àwọn èèyàn sì wá ń wọn àfa sọ opinion rẹ̀ subhanallah àfa tó ń tó ń ṣe nǹkan ru mọ́tàbàtà fi dí ní gbẹ̀mbàrúra tó fẹ́ tó rinlẹ̀ tó tí ò sí àfòpónú yẹn ní ó ṣe nǹkan ru rẹ̀ wọn sọ pé ní àwọn afáwa àwọn èèyàn ká wá ń pè àmì yóò ṣe pé àmì yóò ṣe wá á lẹ́nbẹ̀ẹ́ pé ní àfa sọ tó rí òtò tó wá wíwọn ẹ pé ní kúránì ọlọ́run sọ pé ní àmọ́ òtò ètò mẹ́rin ẹlẹ́mì ńlá pọ̀lì ló ń àbí ńlá ó sì mìíràn nù àwọn àwọn ńlá pọ̀lì báyọ̀ gbogbo bá tó wíyẹn wí tó máa náà bákan náà méjèèjì tó máa ní ó yàtọ̀ mo kàn sáà pa rédíò ni kọ́sì kò yẹ kí yẹn máa gbọ́rú ẹ̀ áyà kúrán màní bàkì yẹn máa sọ̀rọ̀ bàbá ẹ̀ ní áyà kúrán kọ́dà àwọn àfáà onímọ̀ àwọn pé ní hadith anabi gan sallallahu alaihi wa sallam àwọn kan pẹ́lẹ́ àgbọ̀dọ̀ sí ìrìwáyà rẹ̀ bèlmánà àgbà wọn àkọ́ kó ti àdéhìí ha sórí ká tó máa sọ pé aya sọyìn ẹ̀yìn tó wá rí pé ní àwọn eléyìí wàláì tàláì sùhánà láìláàdé aláwọ̀ àgbà kẹbí ọ̀rọ̀ kò sí kàtẹ́yìn rẹ̀ yìí fún wa dé kọ́nà fọ́nà mọ́ wọn kéèyàn ó mọ sọ wípé ní wà má wò tí tòmẹ́rin ẹlẹ́mì nílá pàlẹ́ lónìí àbí àkàtì tó ń sọ pé nílá pàlẹ́ láàrin nígbà tó ń tún máa ká kéde wá gbogbo tí a wí ẹwí tó máa ká láàrin gbólóhùn lóyà tó ká láàrin túmọ̀ so kò sí kò sí ìbẹ̀rù ọlọ́run ọba pé n tí ń kà yí ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ bàbá mi kì í ṣe mi ọ̀rọ̀ ọlọ́run ni kò sí so lẹ́gbàá àwọn ìpín ní àwọn eléyìí tó àṣà àbẹ́lọ́run wípé ibi tá a bára wa ibi tá a bára wa ibi kan tó lẹ́gẹ́ ni tírápẹ́ ní dáwọ́lá ìsìlámíyà ni mísùlù hu yustatabu wọ́n invite ẹ̀ pé wá ntọ́ sọ yìí sọ mí ni àbọ̀ mí ni ẹ̀ tó bá lọ mí ni rẹ̀ yustatab wọ́n imprison rẹ̀ wọ́n tì í mọ́lé àìsọ bá ọ̀túbà títí tí ó fi túbà gbọ̀nyà pé níbi ìlú wa gbọ́ olè ó gbọ́ ọ̀lẹ ayé gbọ́ olè ó gbọ́ ọ̀lẹ àǹfààní òun náà là á sì wọ́n ń sílò àǹfààní òun náà là á sílò àtúnwà láwùjọ tó ṣe pé ní àtún àmọ́ ń compromise àbá máa ń bẹ̀rù kú even lórílẹ̀‐èdè wáyé kan náà àwọn àbí mẹ́ta pé téèyàn bá sọ rú ẹ̀ <laughs> wọ́n ti dúró de lẹ́nu wọ́n lẹ̀ lóko pa bí àṣẹ tọ̀ ni wọ́n ṣe mọ̀ níbí àwọn yóò tún máa rọ̀ wípé ní wọ́n tún ní àáfàá ni àáfàá abẹ́lọ́run àkọ́lọ́run kó ṣàlékún ìmọ̀ náà fún wa tó aburú ni o gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá súnmọ́yàwó rẹ̀ lọ́sàn-án Ramadan tó màmá tí ò ní àwíjàre tí ò ní excuse ó dáràn kàfàrà o ààwẹ̀ ẹjọ́ òun ó bàjẹ́ yóò ṣe kọ̀bọ̀ yóò sanjọ́ òun padà yóò wá san ìtanràn lẹ́yìn rẹ̀ hadithu tí Abu Hurairah gbà wá nusọ Bukhari ó ń ṣe ọlọ́run bá bí ń tàn wípé ní ṣé ó lè bọ́kùn lọ àsọ́rí ah, ṣé ó lè ṣe ìtààmù sittina miskina ó nípa àwọn òòka ṣé ó lè bọ́kùn lọ́rùn ẹrú ó nípa àwọn òòka ṣé ó lè gbàwé ogójì ọgọ́ sọ́rí kìí ọgọ́ta sixty days ọgọ́ta ọjọ́ nípa àwọn òkà so ọ̀tọ̀ ọ̀daràn ọ̀daràn kan fara títí tí ara ẹnìkan wá bóun ṣe ọ̀nà sọ̀lọ́ràn sára ní pé ní garawa làbídùn ló ń ṣe ọlọ́run wá gbé fún sallallahu alaihi wasallam pé kó lọ fi ṣe kàfàrà sáà ń mi kó lọ fi ṣe ẹwùbí tó lé kó lọ fi ṣe kàfàrà kò ní kankan bọ̀ tí wọ́n tún wá gbé nǹkan fún ṣe ọlọ́run ṣe ọlọ́run àbí fúnṣe ọlọ́run láti gbà lọ fi ṣe kàfàrà kẹ́nìkan wá dé lónìí ó ní pé kò sí kàfàrà jìmá nínú Ramadan kéwú dàrú máwọn yàgbọ tí gbà tó ń wò tí ẹ ké dáadáa tá a pa àwọn alẹ́kíw mi ń bẹ tó yẹ pé nílẹ̀ Yorùbá yìí mí náà nákàlí náà máa ń kọ́ ń nákàlí ni nǹkan nǹkan bẹ́ẹ̀ sì mú ewé ewé ewé kéwé ṣẹ́ntì ń wé kábàtì e, àádó ń bẹ̀ ń jẹ́ ẹgẹ́ wọn tí wọn ò dá sọ̀rọ̀ sẹ̀rẹ̀ fún apá máa pé tọ̀ aburú lọ náà o kì í ṣe aburú ni o but sẹ̀rẹ̀ àtẹ̀ ẹ̀kọ́ ń gbà wá nílé kíw ọwọ́ adé pé lónìí àwọn àti pété ọ̀hún ò tà má yíyún ò tà má ká máa àwé àjáwé kìíní kẹjẹ kò tà má so àwọn náà abẹ́ máa dá sí pé ká náà abẹ́ máa proof ká náà máa tán pè ní fíkì fíkì mi ta ń gbóná ń gbóná ta ń kọ́ ẹ̀rọ ta ń kọ́ rí so àdéhùn lásán ó sì wá lóríṣiríṣi ọ̀nà àbúrẹ́rẹ́ gbà wá ìyàlá wa ẹ̀ṣà gbà ẹlòmínà gbà wá rìdwan lọ́tà á láàlẹ́yìn. even lọ́dọ̀ àwọn màlìkíyà gan kìí ṣe jìmáà gbogbo pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn àfáà nípa ìpẹ́ tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án Ramadan tó máa máa ṣe ó dára kàfàrà ẹni tí ò bá máa máa ṣe nìkan ni ò dára kàfàrà bóyá ó gbàgbé tápèjúwe yìí ò dára àbí àárẹ̀ ń ṣe àárẹ̀ ń ṣe àwọn dókítà wa ní pé a àárẹ̀ tí ó nídìí kó kó discharge fàpèjúwe tó yíwọn àwọn afáàní pé tọ̀tọ̀ bá ní kó discharge bẹ́ẹ̀ ṣé kí láwa ṣe ṣé yóò ṣe masturbation ni àbí wọn rẹ̀ ń ti ẹ̀ ẹ̀ ẹ̀ ń tí ì ṣe ilé ìwà rẹ̀ fún wa ni pé no yìí ń bẹ̀ wọn ti rán zoro nù ó ní ẹsẹ̀ because kó ṣe ìzáàlù ti di ó ti dẹ́yìn láàjù so ìdájọ́ rẹ̀ ìdájọ́ aláàárẹ̀ ni yóò sì nù pẹ̀lú oògùn táwọn medical doctors ṣe recommend pé léyìí nìkan náà ló lè kí ọ̀rẹ́ cause kò lè dalẹ̀ bíbẹ̀ kọ́ nǹkan mi yóò yíwọ́ so yíyún ó ní wọn zoro ọ̀ tí ò bá ní wọn zoro kankan so ó dára kàfàrà pẹ̀lú gbogbo apanupọ̀ àwọn but àwọn malikiya àtàwọn vahiriya àwọn tó went further kì í ṣe yìí nìkan bí èèyàn bá màámà tó jẹun gan-an the same ìdájọ́ náà ni tó bá màámà tó fojú lẹ̀ mu omi the same ìdájọ́ náà ni ni pé àwọn extend the. Um, uh, nasun sí nǹkan mi torí pé àwọn àgbà wípé ní kìí ṣe wípé ó súnmọ́ ìyàwó nìkan gangan pé ọ̀ràn tó dá ni wípé ó ṣàfojúdi sí àpọ́nlé oṣù Ramadan so gbogbo ọ̀nà téèyàn bá ti lè gbà sí àfojúdi sí oṣù Ramadan ó dára kàfàrà tó bá ti àjẹ́ pé ní ẹni yìí ìwádìí tó fẹ́ túnra rẹ̀ ṣe létàlétà ìgbàdàn àkókò máa fi kí o àwọn afáàmù sọ pé ní alifakiu láyà lẹ́hàn ó difficult kẹ́ torí takiu bá mu nítorí bá ma fi kiu nù ọ̀tá arákùnrin yìí nǹkan nákàlí lọ́kọ́ nínú nígbà tí mẹ́lẹ̀ kí kò kọ́ fi kiu so kò kọ́tà ayé ìrìnàjò kejì pé àǹtọ́ ń sọ kọ́ àwọn èèyàn sì ń gbọ́ ni níta màlìkíyà wí nípa oúnjẹ àti mímu ló ń sọ wọ́n dà yóò sọ láti pé ọmọ tí ń wí lóòótọ́ àwòtọ́ nìkan tó sọ lóòótọ́ àwọn màlìkíyà ló wí yìí àwọn jùmọ̀ ó rú òwì àwọn jòmúrù ń wò sọ pé ní tó bá máa máa fojú lẹ̀ jẹun lọ́sàn-án Ramadan dáwì ní pé ní yóò kàn san àwẹ̀ padà ẹlẹ́sẹ̀ ni àmọ́ kò dára kàfàrà ó máa máa mú mi lọ́sàn-án Ramadan wọn ní ẹlẹ́sẹ̀ ni máa wọn ò sì ní sọ pé ní kò ṣe kàfàrà ẹnu jìmáwò nìkan tàbí fúwa lórí rẹ náà làwọn ó bá a mọ̀ àbánípa àti pé ní ó ka alálàrí lóòótọ́ ọ̀tún jáde tó ń wíwí so ọlọ́nkọ́ kó sàmànà wa so bí ìròyìn bó ṣe wí nu alladhina yanquduna hadha Allahi min ba'di mithaqihi so irú àwọn yìí nu wa yaqta'una ma amara Allahu bihi an yusala àwọn tí kúránì ní tọ́lọ̀ ní ká so pọ̀ ń mọ̀ wá já wọn la ilaha illallah muhammadu rasulullah wọn so pọ̀ ni wọ́n lè yẹn mọ̀ já alukur'an wàmà àtàkùn rasulu fakùdù wàmà nàhàkùn ànìwò fàǹtàwù àwọn mọ̀ já so bàbá ti ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmà gbòòtì sẹ́lẹ̀ mọ́mọ́ sọ̀rọ̀ àṣàlà ń gbọ́ ni méjèèjì tó láàsì ni òun ṣe ọlọ́run sọ̀rọ̀ àṣàlà sọ pé ní máa tọ́ àní fàkọ́dí àtọ́ àlọ́ gbogbo ẹni tó bá tẹ̀lé oúnṣẹ́ ọlọ́run bá ti tẹ̀lé ó ti tẹ̀lé ọlọ́run ẹni tó bá sì ṣe lọ́run tó bá ṣe òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ti ṣe ó ti ṣe ọlọ́run ọba tí ò yẹ kó ṣe ṣáàlà àdó níbí pẹ̀lú ògbọ́n náà padà kọ̀ǹpléètì ààyè ẹlẹ́ẹ̀kẹtàdínlọ́gbọ̀n lọ́la insha Allah ta'ala àbẹ̀lọ́ nǹkan kó gbà ní lẹ́sìn fún wa àbẹ́ àti ìbéèrè bá tó bá wà ìrìn láì ta'ala. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه وسلم